títí dàsìkò tá a ṣàkójọpọ̀ rẹ̀ yìí ní tẹlifíṣàn yorùbá tòótọ́ sì lè fìdí ẹ̀ múlẹ̀ o wípé àwọn ọba àwọn gómìnà ilẹ̀ yorùbá mẹ́fẹ̀ẹ̀fà àti ọ̀ọ̀lẹ̀ ilé ifẹ̀ kábíyèsí ọba ẹni ìtàn babatunde adéyẹyẹ ògúwùsì ọ̀jọ́jọ́ kejì ìwọn kò mà tí ì fèsì tàbí gbé ìgbésẹ̀ kan lórí lẹ́tà tí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ abiodun gani adams tí ó kọ sí wọn ẹ̀rọ náà ti wípé inú ọ̀sẹ̀ tá a wà yìí iri ààrẹ Gani Adams ló mà gbé lẹ́tà tó kọ́ sí gbogbo àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ Yorùbá àti kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé níbi tí ètò ààbò ilẹ̀ Yorùbá dé báyìí ó ti dójú ẹ̀ o tí wọ́n ń jẹ́ ọmọdé tí wọ́n ń jẹ́ àgbàgbé tí kò ti sí ìsinmi àti ìfọ̀kànbalẹ̀ ní ilẹ̀ tọ́pọ̀ èèyàn gbàgbọ́ pé ibẹ̀ ni ló òun ni olórí gbogbo ọmọ ogun ilẹ̀ yorùbá àti pé agbára wà bẹ́ẹ̀ ni nǹkan àgbà wà láti ṣe àkóso ilẹ̀ yorùbá àti láti rẹ́yìn gbogbo àwọn ajínigbé àti àwọn àfẹ̀míṣòfò tí ya wọ ilẹ̀ yorùbá Gani Adams ní táwọn gómìnà tí wọ́n bá lè fún òun ní àṣẹ tí wọ́n ṣàtìlẹ́yìn fún òun nítorí pé kò sẹ́ni yàtọ̀ tó lè wọnú igbó máa lé àwọn ajínigbé láì gba àṣẹ àwọn gómìnà ìyẹn bí ohun tó àwọn kò bá fẹ́ rí wàhálà ó ní ìdí èyí nínú ṣe ń kọ lẹ́tà sí wọn pé kọ́kàn fún wọn ní àṣẹ àti yọ̀ǹda láti wá ojútùú sí ètò ààbò ilẹ̀ yorùbá àti láti lé gbogbo àwọn àfẹ̀míṣòfò àtàwọn ajínigbé kúrò ilẹ̀ yorùbá ààrẹ gani adams ní láì àìpẹ́ láì jìnnà ni lòun yóò wọ́ ọ̀nà lòun yóò fi òpin sí ìjínigbé àti ìfẹ̀míṣòfò ìyẹn bí wọ́n bá ti fòǹtẹ̀ lù òun ó ní bí wọ́n bá ti lè ránṣẹ́ sóun tọ́jẹ́ kóun mọ̀ wípé òun lẹ́tọ̀ọ́ láti lọ jìjà kojú àwọn afẹ̀míṣòfò àtàwọn ajínigbé oníkàfọ́kàbalẹ̀ gbogbo ètò ààbò ilẹ̀ yorùbá tó mẹ́hẹ̀ẹ́lẹ́ ọjọ́ mẹ́ta ẹ̀ tó di pé wọ́n ń pa àwọn ọba àlàyé nípakúpa sójú ọ̀nà ẹni yóò di ohun gbàgbé ṣá o dàsìkò tá a ṣàkójọpọ̀ rẹ̀ yìí tẹlifíṣàn yorùbá tòótọ́ fìdí múlẹ̀ pé fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn gómìnà àti ọ̀ọ́ni wọn kò tí ì dá èsì lẹ́tà Gani Adams padà o bẹ́ẹ̀ ni wọn kò tí ì bá a sọ ọ̀rọ̀ kankan ṣùgbọ́n ṣá o ọ̀pọ̀ ọmọ yorùbá ni inú mà bì lórí ìgbésẹ̀ àwọn gómìnà sí ọ̀rọ̀ Gani Adams yìí wọ́n ní kò ná àwọn gómìnà náà ní nǹkan kan láti gba ààrẹ Gani Adams láàyè nígbà tó ti ní oṣù mẹ́fà péré ẹnìkan fóun tó bá ṣàtìlẹ́yìn fóun láti wá láti lé gbogbo àwọn afẹ̀míṣòfò kúrò nílẹ̀ Yorùbá wọn ní kò ní nǹkan tó ná àwọn gómìnà láti pe Gani Adams sípàdé kan bá tọwọ́ bọ̀wé àdéhùn kan ṣe gbogbo àtìlẹ́yìn tó nílò kan ṣe fún un nítorí ó ti fojú hàn pé ètò ààbò náà ti kọjá agbára àwọn gómìnà nìkan àti pé bí odidi ìjọba àpapọ̀ tó bá ń gba àwọn alágbára ní agbègbè niger delta láti máa ṣọ́ ọ̀pọ̀ epo níbi tí àwọn sójà àwọn civil defence àtàwọn ẹ̀ṣọ́ ààbò lóríṣiríṣi wà wọ́n ní kí ló wá dé táwọn gómìnà tí wọn ọ̀tọ̀ tó ìjọba àpapọ̀ táwọn náà kò lè gba akọni àti jagunjagun tán ní nítòsí láti bá wọn fọwọ́sowọ́pọ̀ lórí ètò ààbò ilẹ̀ yorùbá.